Exercise 1, columns 1 and 2. Kéré. Ṣé bàtà rẹ̀ kéré? Tuntun. Ṣé bàtà rẹ̀ tuntun? Wọ́n. Ṣé bàtà rẹ̀ wọ́n? dára? Ṣé bàtà rẹ̀ dára? Tuntun. Ṣé bàtà rẹ̀ tuntun? Dára. Ṣé bàtà rẹ̀ dára? Kéré. ṣé bàtà rẹ̀ kéré wọ́n ṣé bàtà rẹ̀ wọ́n. Exercise one columns two and three. Ṣé bàtà rẹ̀ kéré? Mo rò pé wọ́n tóbi. Ṣé bàtà rẹ̀ tuntun? mo rò pé wọ́n gbó ṣé bàtà rẹ̀ wọ́n mo rò pé wọ́n dínwó ṣé bàtà rẹ̀ dára mo rò pé wọn kò dára. Exercise one, columns one, two, and three kéré ṣé bàtà rẹ̀ kéré mo rò pé wọ́n tóbi tuntun ṣé bàtà rẹ̀ tuntun mo rò pé wọ́n gbó wọ́n. ṣé bàtà rẹ̀ wọ́n? mo rò pé wọ́n dínwó. dára ṣé bàtà rẹ̀ dára? mo rò pé wọn kò dára. Exercise 2, columns 1 and 2. Reja. Mo fẹ́ kó o rẹja. Kí òbí rẹ. Mo fẹ́ kó o kí òbí rẹ. Fọṣọ náà. Mo fẹ́ kó o fọṣọ náà. lọ sọ́jà mo fẹ́ kó o lọ sọ́jà ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kó o ṣe bẹ́ẹ̀. Exercise two, columns one and three. Reja. má gbàgbé láti rẹja. kí òbí rẹ. má gbàgbé láti kí òbí rẹ. fọṣọ náà. má gbàgbé láti fọṣọ náà. lọ sọ́jà má gbàgbé láti lọ sọ́jà ṣe bẹ́ẹ̀ má gbàgbé láti ṣe bẹ́ẹ̀. Exercise two columns one, two, and three. Reja. mo fẹ́ kó o rẹja. má gbàgbé láti rẹja. kí òbí rẹ. mo fẹ́ kí o kí òbí rẹ. má gbàgbé láti kí òbí rẹ. fọṣọ náà. mo fẹ́ kó o fọṣọ náà. má gbàgbé láti fọṣọ náà. lọ sọ́jà. mo fẹ́ kó o lọ sọ́jà. má gbàgbé láti lọ sọ́jà. So ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ má gbàgbé láti ṣe bẹ́ẹ̀. Exercise three columns one and 2. Wà. Níbo ló wà ní ìsinsìnyí? fẹ́ kí ló fẹ́ ní ìsinsìnyí ṣe kí ló ń ṣe ní ìsinsìnyí kọ́ kí ló ń kọ́ ní ìsinsìnyí. lọ níbo ló ń lọ ní ìsinsìnyí Exercise three columns one and three. Wà. Níbo lo wà ní ìsinsìnyí? Fẹ́. kí ló fẹ́ ní ìsinsìnyí ṣe kí ló ń ṣe ní ìsinsìnyí kọ́ kí ló ń kọ́ ní ìsinsìnyí lọ. níbo ló ń lọ ní Exercise three columns one, two, and 3. Wà. Níbo ló wà ní ìsinsìnyí? Níbo ló wà ní ìsinsìnyí? Fẹ́. kí ló fẹ́ nísinsìnyí kí ló fẹ́ nísinsìnyí. ṣe kí ló ń ṣe nísinsìnyí. kí ló ń ṣe nísinsìnyí. kọ́. kí ló ń kọ́ nísinsìnyí kí ló ń kọ́ nísinsìnyí lọ níbo ló ń lọ nísinsìnyí níbo ló ń lọ nísinsìnyí. End of Unit 36.